ọlọ́run lógo ṣe ti ṣetán láti kọ àwọn orin ìgbàanì yorùbá hymns medley ijó ijó ijó ijó dà. Yeah. Are you ready? Hey Jesus, do do just Ẹ̀jẹ̀